الشيطان الرجيم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا يخرج منها أعيد فيها كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربع بقف ولم الحمد لله وبتي أدوبة فون هو الخالق الباري المصور للورى قلنا الخالق الباري ọba tó dá wa tó dẹ̀ fi awọ bo egungun lára wa الخالق الباري المصور للورى tó dá egun pọ̀ mọ́ ẹran ó wá fi awọ ara wa yìí ó fi bò mọ́lẹ̀ sí ìgbà tí a wọṣọ sára aṣọ ilé ìtawọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ọba wa náà ni àwọn ẹran ara wa pọ̀n mọ́ ara wa yìí ọba tó ṣe léyìí ó náà lọ́ba tó níkapá tó tóbi níbi ẹ̀dá dídá alìmọ̀sáwì ìwọlélẹ̀ wàrá tó dẹjọ́ nìkan náà ni ó lè dẹ́dà bó ṣe dáwà yìí bàrọ́kùlà ṣe yìí olóyàwòrán àwẹ̀ ẹ̀dẹ́ èyàn ti dárí fàṣàwàbò bàrọ́kùlà àwọn náà ṣá mọ̀ pé dídáwà tọ́lọ̀wọ̀n bá dáwà yìí àwakọlọ kọ́kọ́ dá ó dẹ̀ kọ̀ntínú ìdẹ́dà kì ń ṣàwà ní tọ́lọ̀wọ̀n máa dá kẹ́yìn bàrátù lẹ́ṣẹ́ yìí kò dẹ̀ pẹ́ nìkan síbi dídáwà kì ń ṣọ́ àti àwọn àlékà ọlọ́run ni wọ́n jọ dáwà èèyàn tí wọ́n bá wá rò wá bèèrè lọ́wọ́ ara rẹ̀ pé ọlọ́run àti tàríwájọ dá àmàlẹ́ka rẹ̀. Bàrákùnlá ṣe yẹn bí pín sí dárí fàṣàwábù. Ó lọ́ba tó tó ṣe, ó dẹ̀ ti ṣe wá bó ṣe ṣe wá yìí. Àbíyí وجبار والمتكبر عزيز وجبار والمتكبر tí a bá fẹ́ yàn dára rẹ̀ láyé èyàn gbọ́dọ̀ wo bolè ń fẹ́ yàn dára ń sí àwọn àgbàlagbà ní tí yàn bá rù kó mọ́ tó ń fara ṣe. tí a bá tẹ̀lé ń fẹ́ yàn dára ń fún ẹnìkan láyé tó ń fẹ́ yàn dá ayé àtọ̀run fún ẹni tó tó yàn dẹ̀ fún náà lọ́lọ́run Ọlọ́ba tó tó bẹ́ẹ̀, ó tó wá gbà. Gbogbo tí wọ́n lọ yàn dára rẹ̀ fún yìí kò ní kápá kankan lórí ẹ̀. Ẹni tó tó yàn dára ẹni fún pátápátá, òun náà lẹni tó dá ni. Òun náà ni ọba kan ṣoṣo, eléyìí tó tó máa ní èmi ni mo tó báyìí, ni mo dà báyìí, ó ní òtún bá ń tẹ́ ni ọ̀. Fàtọ́bẹ̀hánà aláàdíkò Kábíyèsí ọlọ́run ọba ọba tó máa kúrò níbi gbogbo ń táwọn èèyàn ṣàfitì sọ́dọ̀ rẹ̀, ọba tó pé pérépéré kọjá ń tà lè máa fẹ́nu àbùkù ròyìn rẹ̀, ọba tó dáa kọjá ní tà lè máa rò pé ẹ̀ ó dáa ṣùgbọ́n kò sílé yẹn fọ́lọ́run fẹ́lẹ̀ kìràwà lónìí bẹ́nà tọrọ alékún ọlá ọlọ́run fún ànàbà muhammadu sallallahu alaihi wasallam àwọn bí ọlọ́run alékún yẹnu rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà bẹ́nà láàbí ọlọ́run fún àwọn náà tàwà lójú ọ̀nà oríire yìí lásìkò yìí kọlọ̀n kó jọ kó má jẹ́ kí oríire náà di orí ibú fún wa o àwọn tàná ṣe nínú ọ̀rọ̀ ta gbọ́njú bá lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní kí a ṣe bí wọ́n ṣe máa ń ṣe kó bá lè rí bó ṣe máa ń rí báwo ni wọ́n ṣe máa ń ṣe Islam báwo làwọn ẹni tàná ṣe ṣe tó fi di ń tọ́lọ̀ ọ̀rọ̀ yìí wọn pẹ̀lú àlìjẹ́nà pọ̀ ti fi ta wọn lọ́rẹ̀ẹ́ bí wọ́n ṣe ṣe ń gbà náà ní káwa náà ṣe gbìyànjú ká ṣe lónìí kó bá lè rí bó ṣe rí fáwọn náà lánàá kó lè rí bẹ̀ fọ́wà náà ń tà ń pè ní péyàn wáyé wá ṣẹ̀sìn nìyẹn ní a bá fẹ́ kọ́lọ̀ kó gbà á àti kíyàn ṣe bó ṣe ní ká oníkàlùkù fẹ́ ṣe islam ẹ̀bó ṣe mú àwọn èèyàn dẹ̀ fẹ́ wà lè jánà ọlọ́run àwọn èèyàn fẹ́ ṣe islam ọbó ṣe mú wọn a dẹ̀ fẹ́ gba ìró dùnú tọ́lọ́run fún àwọn ẹni tàná àwọn èèyàn rò kan pàà fẹ́ ní fọkànbalẹ̀ láyé ṣùgbọ́n ṣe wọ́n nílé ìlànà dáadáa تنقاص أرجو النجاة ولا تسلك طريقتها إن السفينة لا تجري على اليبس إن السفينة لا تجري على اليبس ترجو النجاة ولم تسلك Tọ́rẹ̀ fọ́tà. Fẹ́ làláyé. Tàríjọ nàjáàdáa. Wọ́n náà fẹ́ ṣerú oríire táwọn ẹni tàná ṣe. Tàríjọ nàjáàdáa wà láwọn tàṣílò kí máa sáàlì káà. Ó fẹ́ ṣoríire, ó fẹ́ làbí àwọn ẹni tàná ṣe là. Iná sàfí nàtàlá tàjí àlálẹ́ àbàsí. Àmọ́ ò fẹ́ rìn báwọn ẹni tàná ṣe ni, ò fẹ́ lòṣẹ̀bí bọ́ ṣe lòṣẹ̀bí tiwọn, ò fẹ́ ṣẹ̀sìn tiẹ̀ bí tiwọn. Iná sàfí nàtàlá tàjí àlálẹ́ اليبسين àwọn ẹni tàná sí lọ́hun ni wọ́n fi gbísí ayé wọn ṣe tọ́lọ́hun wọ́n fi gbogbo ayé wọn ṣe sìn wọ́n fi gbogbo ayé wọn wọ́n fi gbájúmọ́ dáadáa ṣíṣe wọ́n dẹ̀ jìnà sí wà bàjẹ́ àwàtò nínà tàbá fẹ́ ṣe rú oríire tí wọ́n ṣe àgbàlagbà ní wá ní ọ̀dọ́ náà wá ní. Lẹ̀rínà àmànú wà hájàrú wàjáhádú fi sàbí ilé láàrínbí àmúwálìhìm wà àǹfóṣìhìm. Àbọ̀mú dárọjà tánà pẹ̀ndàlọ́ wà wùlá ìkàfùmú lè gbogbo táwọn náà bá fẹ́ dà ní dáadáa tó wà lẹ́mìí wa ká dàá ọkùn fàtí àti jẹ ní dáadáa àti rí dáadáa láyé lọ́rùn ó ti parí sínú alukuran. yóò bá ṣírò mọ́ra bóhùn bí rọ́hámátí mi ní wàrí dúhánẹ́ wà jánà tí láwọn. ìròyìn àwọn kan rèé tọ́lá wọn bá ń fún wọn ní ìró dùnú pé àlìjánà ti jẹ tiwọn kí lọ jẹ. kí ni wọ́n ṣe. tí láwọn fi hàn náà ìmọ̀ mọ̀kì kákọ́kọ́ béèrè pé kí ni wọ́n ṣe tọ́lọ̀ fi ń ròyìn wọn pẹ̀lú àlìjánà báyìí tó fi ń fún wọn ní ròdù ọlọ́lá àwọn tí wọ́n pẹ̀rọ wọn ní mùsùlùmí tàná tọ́dẹ̀ dúró sí ìsìlámù náà tí wọ́n dúró dédé tí wọ́n gbọ́lọ̀ bá wọn gbọ́ wọ́n dẹ̀ ṣe ìgbìyànjú wọn kúrò níbi tí wọ́n ti rẹ́sìn ṣe lónìí mùsùlùmí mi máa tún kúrò níbi tó ti rẹ́sìn ṣe lọ síbi àwọn tàná máa ń kúrò bí tí wọ́n bá ti rí ẹ̀sìn ṣe wọ́n á dẹ̀ relocate lọ sí tán ti máa rẹ́sìn ṣe àwọn ẹbí wọn tí wọ́n jẹ́ kí wọ́n gbádùn wọ́n jẹ́ kọ́ rìnrìn kí lásìkò wọ́n jẹ́ kọ́ rọ́lọ́wọ́n bá wọn sìn gbogbo gbádùn yóò kí wọ́n lè máa ní nínú ẹbí náà wá fi wọ́n lẹ̀ ó wá tẹ́ wọn lọ́rùn kọ́ ẹgbẹ́ tí wọ́n ń jẹ lọ́rùn bí oúnjẹ lẹ́wọ̀n níbi táwọn padà relocate lọ́yẹn ó tẹ́ wọn lọ́rùn àníkàwọn ṣáà ṣe tàlẹ̀kẹ́ àbọ̀. alẹ́bínà àmàlò wà lájàrò. ọ̀nà tí wọ́n gbà tó wọn ọlọ́wọ́ bá lódodo. lájàrò. tí wọ́n dẹ̀ kúrò ní ìlú bí tí wọ́n ti rẹ́sìn wọn ṣe gbádùn tí wọ́n lọ síbi táwọn ti wa anfusihim. ọlọ́ni bí amúwàlì bọ́ ṣe ń náwó bẹ́ẹ̀ náà wọ́n nọ́ra ìtumọ̀ rẹ̀ wọ́n náwó wà ná ara wọn torípẹ̀ ní ò ṣe ná àbíyàn máa nẹ́mi wọ́n ná ara wọn nínú ara yẹn lè lídì sí kẹ́mi wọn bá ọjọ́ ọjọ́ fi sẹ̀bí lílá ìbí omi wà lìyìn wà fòsíhìn àẹ́bọ̀ mú dárọjà tánàwẹ̀ndàlọ́. Ọlọ́nà àwọn tí wọ́n ṣe rẹ̀ lè yìí ládá wọn, ààbọ̀ mú أولئك هم الفائزون Ọlọ́run ní kódà àwọn tí òun sọ yìí, àwọn gangan tẹ bá ń bèèrè pa àwọn olóòlà àwọn olójèrè. Tẹ bá ń ṣèwájá àwọn olóríire dà àwọn gangan rèé. أولئك هم الفائزون Oríire ò nira láti ṣe, kò nira láti ṣe oríire. kéèyàn kan wò pé kí ni tí mo lè fi dó lórí ire ni. yóò bá ṣírò rọ́bù bí rọ́hámàtì mi ni hó. kéèyàn béèrè pé kí ni mo lè fi sórí ire ni bórí ibú náà ṣe nira láti ṣe. ẹni tó bá bẹ́ ṣoríire kókàn wó kí náà ẹni tànà yẹn ṣe tí wọ́n fi ṣoríire wọ́n ṣe fẹ̀tọ́ lọ́n ìwọ́n náà máa wá ní àwọn ènìyàn ti lọ àwọn olóríire ti lọ wọ́n pé ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tò ní nìyẹn ẹwọ àwọn olóríire yẹn ti lọ àwọn ọ̀dọ́ tó lè fi ara wọn lè pọ́n àwọn fẹ́ sí lọ́hùn àwọn fẹ́ ṣẹ̀sìn yẹn àwọn ẹ ti lọ wo níta kò sáyì yẹn mọ́ àyèwádà kò sásìkò fún gbogbo yẹn mọ́ ìwọ náà lè wà àlìjọ́nà àlìjọ́nà ọlọ́run ọba ni má àwọn olórí ire ti lọ olórí kí wá nìwọ. kúlù ń sàrọ̀ alátàríbí wà

kò ṣọ̀dọ̀ tó ní tó ń bóbìnrin lọ́wọ́ tó ń bọkùnrin lọ́wọ́ lóhun obìnrin tó ń bóbìnrin obìnrin lóbìnrin lọ́wọ́ lóhun ọkùnrin kì í ṣọ̀dọ̀ orú ilé yẹn kì í ṣọ̀dọ̀ tó ń wà kíwà. Ọ̀láìkà mú ìfà kàn tíra láti lo tiẹ̀ náà bẹ́ẹ̀. bàbá ṣírò hún rọ́kùn bí rọ́ṣmẹ̀tì mínú àbídú àlẹ́ wà jàǹdà. ọlọ́ni torí pé wọ́n lo ayé wọn rí yẹn. bàbá ṣírò hún rọ́kùn. rọ́bùhùn ọba tó ní wọ́n lòun fún wọn ní ẹ̀tún rí yọ́nù ọlọ́run ọba náà tó bá tó dàrkẹ́ àmà وجنات لهم فيها نعيم مقيم. Àwọn ọ̀nà gbọ́dọ̀ àlìjánà ilé tí ẹ máa máa gbé lọ gbére ìyẹn náà tó ń dóde yìí tó bá jíjẹ́ gbọ́dọ̀ kí a mọ̀ tẹ́bá tó ṣe báyìí ọlọ́pọ̀ ní ọmọ àlìjánà inna Allaha indahu ajrun azim ayé ti jọ àwa olùgbáyé lójújù ayé ó ti jọ wá lójújù ayé ti pàtàkì lẹ́mìíwájú tó wáyé ká béèrè ní pé ayé tó pàtàkì lẹ́mìíwá ṣá máa gbé ṣá máa gbó síbẹ̀ ni a lè gbó sáyé a lè jù sáyé a lè gbé sáyé gbogbo òkẹ́ ìgbádùn gbogbo oríṣiríṣi yóò kálẹ̀ láàrin láyé ìgbà ni ṣùgbọ́n àdìjánà kọ́ ni kéfè ni ọlọ́nà àwọn fi àwọn abẹ́rin àdìjánà wọn ní kúrò ń bẹ́ o èmi àti ọlọ́njá wọ bẹ́ o Nàlọ́lá àyíndàbò àṣírò ní àbí. Ohun àwátá wà láyé náà, ohun ọ̀pọ̀lọpọ̀ láyé bí kó máa bá lọ bẹ́ẹ̀. lèmi tó bá ṣe tán tó fẹ́ parí àsìkò ẹ̀ lẹ́nu bóyá ìjọba ní àbípò òṣèlú ni. A tún máa wá gbogbo oríṣiríṣi ọ̀nà bí kí wọ́n ṣàtúnfi kásìkò yẹn, bí káwọn tó fi kún. tún máa fi mọ̀ ọmọ bí kó ṣáṣì máa rówó lọ kó ṣáṣì máa kó máa kó lọ́fíìs ayé ni gbogbo orí gbogbo orún tàà ń ṣe yẹn torí páyé yẹn jọ wá lójú táwọn náà dẹ̀ ti mọ̀ pé ó dájú pé ó máa dópin jọ kan ọlọ́fàá táa fi ń dáwú tí gbogbo ẹ̀dá fi ń dárọ ọgbọ́n ẹ̀ láyé ṣùgbọ́n lè jẹ́nà ọ̀rọ̀ pà ń dogbó sí ń bẹ̀ ọ̀dọ́ ni wá ọ̀dọ́ la máa gbogbo wá gbọ́ àgbàlagbà tó ti kú àwọn arúgbó tó ti kú àtọmọ kókó tó ti kú tó bá díjẹ́ gbẹ̀rẹ̀ kí àwọn tọ́lọ́mọ fẹ́ ṣe gbé ń dẹ àti kó ní kálukú sínú àlìjẹ́nà ìkójọpọ̀ síbẹ̀ tọ̀dọ́ ni táà ní ju age of thirty sókè kò ní jù bẹ́ẹ̀ lọ a ní fi arúgbó ara wà àlìjẹ́nà a dẹ̀ nífà ìmọ̀ táà ń ṣe wọ́ lọ́mọ kékeré kò wá sí pé èèyàn wá ń dàgbà sí bí ẹ̀rẹ̀ ṣe máa wà ń bẹ̀ lọ nìyẹn òpin ìrìnàjò nìyẹn nígbàtà wà ń bí tá wà yí tá wá ń ṣe bí ìbáyìí ṣe àrò pé la fẹ́ jù ni àwa náà mọ̀ pé bí la fẹ́ jù sí kí ló rí tàwa ṣe tá máa lọ dé bá mi tá máa jù sí tá máa wà gbére ni ká ṣẹ̀sìn ká sin lọ́hùn ìwàbàjá máa wáwọ́ sí wa lóríṣiríṣi ní gbogbo kọ́nàkọ́nà tó ti bá kò fírí ká máa ṣe káṣà máa rọ́jú ká máa mọ́ra ká máa fara dá kábàlẹ̀ láfàánà àti ṣe oríire tọ̀hún sùúrù tó lọ́jọ́ ni ọ sùúrù tá ń ṣe láyé ìtafín fara dá yìí sùúrù tó lọ́jọ́ ni ọ tàbá lè ṣe dáadáa awálá lè rí bẹ́ ọ̀nà ajá lè gbọ́ ò lè fọ́rọ̀ dé kọ́pì àti wà bí fárúdì zambi. gbà wípé náà tá ń fẹ́ wọ̀ yìí. bí kọ́ bí wa ádámù náà àlùjọ náà lọ́lọ́ ń sí. bí kọ́ bí àti. kí ni ọlọ́run ṣe wá ní kókóró ń bẹ̀. wà zambi. àṣìṣe wa Hawa ìyàwó rẹ̀ tíṣe tọ́ ní wọn tó náà sọ fún bàbá aláwádà ń pè já gbọ́n tó ní ká ṣe yìí ó ní igi yìí tọ́lọ ní ká má súnmọ́ ká má débi igi yẹn ṣètọ́ ní ní igi yẹn tàbá ti débẹ̀ à ní kúrò ń bí mọ́ wọ́n náà ṣàrí pé bí dùn gan já lọ bí igi yẹn kábà máa kúrò ń bí mọ́ àti àti ẹ̀yìn mistake tó ń ṣe nìyẹn. wà á bí fárúdì zambi. gbígbà tí òun náà gbà sílẹ̀ nítorí obìnrin á máa ti ni nígbà tó náà gbà tọ́jọ sọ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ayé tó náà wá gbà ló dẹ̀ṣẹ̀ fún bàbá náà Adam àwọn náà débi igi tọ́lọ ní kí wọ́n bá dé èṣù ọlọ́run ni ẹ má débè kan èṣù ni ẹ débẹ̀ zambi. Kò sí nǹkan ṣe jù bẹ́ẹ̀ náà lọ. Mínà lè jẹ́ ọlọ́run fún aláǹfààní kí wọ́n tún dẹ́ṣẹ̀ sẹ́ṣẹ̀ méjì tí wọ́n dá. Ẹ má débi igi yẹn, ọ̀dẹ̀ níbẹ̀ látẹ́kọ̀rọ̀ bá hàbí ìṣàjára torí pé àwọn méjèèjì lọ́wọ́ bá sọ fún jọ́nà látẹ́kọ̀rọ̀ bá hàbí ìṣàjára ẹ̀yin méjèèjì má débi gíyẹn àti babaláwa Adam àti yawa Hawa wọ́n dẹ̀ débẹ̀ báyìí ṣetán ni débẹ̀ jàre ṣajaratul khuludi ni wọ́n mọ́lìkìlá yabla tàbá ti débi igi gbére ní orúkọ gíyẹn gbogbo náà fà náà ti débẹ̀ báyìí kò ní kúrò ní gbádùn yìí

ọmọ rẹ̀ àbíyàwó rẹ̀ àbẹ́ òfúra rẹ̀ èṣù ní fún ní nìkan kó má gbà nǹkan mí padà. ọ̀nà ìyá ádámù hálẹ̀ àdúlùkà aláìsàdàrọ̀ tí lè kó lè ní wà mú kí láyẹ̀ bí láà. ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè wa tẹ́yìn náà wá ka ilé ìsílẹ̀ lónìí tẹ́jẹ́ ti Abẹ́òkúta South ọlọ́mọba akọ́yìnmọ̀ ṣe o pápájúlẹ̀ yìí tẹ́ ń ṣe ìsìláàmù nínú wa ẹmójú tẹ́sí yíò ẹ̀dẹ̀mójú tó jọmọlúwà bí yín tẹni tí kí ń ṣe ìsìláàmù bá hùwà bàjẹ́ ìwọ̀n balẹ̀ inú máa kún ṣùgbọ́n tí mùsùlùmí bá hùwà bàjẹ́ kan wọ́n ní ṣe bẹ́ẹ̀ ṣe nínú wà sílẹ̀ yín pé kò dá ni tẹni tí kí ń ṣe mùsùlùmí bá bo obìnrin olóbìnrin lọ́wọ́ ọ̀ ní ríro ṣùgbọ́n tí mùsùlùmí kan nínú yín tó bá ṣe pọ́ṣọpọ́ṣọ kan ẹsẹ̀kẹsẹ̀ náà máa bẹ̀rẹ̀ sí kẹnu gbogbo ibẹ́ ah, ẹ̀sọ pé kò dá ìwọ́n àwọn afẹ́ ẹ̀sọ pé haramu ni haramu haramu iná ní ìsìn ìtọ́ nǹkọ́lẹ̀ náà ń ṣe yẹn tó bá rọ́ tí lọ́wọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí nínú yín kò ní jí èmọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn tí ẹ pẹ́ ẹlẹ́ha ló kíjọ wọ́lẹ̀ ló di news torí kọ́ wá rí pé kò yí ẹlẹ́ha ni ẹ̀ṣẹ̀ kékeré tí ó ṣẹlẹ̀ náà rèé lójú títí wa sáàmà ọgbà kí náà wá ṣe tó wá létò yẹn. ó jà sí líbàrọ̀ yá. anẹ́sà níbi Ádámù àti ìyàwó Háwà òṣè ń jẹ́ náà rèé o. ìjà náà ti òkúri jà sí líbàrọ̀ yá. lọ́lá fi sọ fún wa méjèèjì pé yẹ jáde kúrò nílà Jánnà ẹ ti dẹ́ṣà bí fàkẹ́ ìfọwọ́ náà nù. فكيف وأنت وأنت تسمع بالدخول إليها بالقلوب من الخطايا إليها بالألوف من الخطايا فكيف وأنت báwo wá ló ṣe wá rí lọ́dọ̀

bí kọ̀ọ̀kọ̀ọ̀yá. Tó yẹ pé tí wọ́n fúnra rẹ̀ náà bá jókòó tó bá bẹ̀rẹ̀ sí kọ àwọn ẹ̀ṣẹ̀ tó ti dá tó mú higher education tó fi ń kọ́ sí. Ìwọ́n náà mọ tó lè kọ́ kalẹ̀ pé ha ìwé ti kún ọ. Ìwé ti kún ọ. Èyí táwọn já kò tó láì nìkan. Ẹ bá débi igi èso ọ̀dẹ̀ débi igi yẹn. Ọ̀dẹ̀ débẹ̀ tán ọ̀yẹ̀ jáde. Wá wo tí wọ́n ti débẹ̀ gbogbo má débẹ̀ má débẹ̀ má débẹ̀ má débẹ̀ tán lọ́sọ. Wòye tí wọ́n ti débẹ̀ tán. Oítò ṣe lójúmọ́. Tẹ̀túbù mínà dùnú bí ìzà màrí títà wà tẹ́rí jẹun lè dùnú bí ìzà àbàrí tà wà tẹ́rí jẹun lè dùnú bí ìzà àbàrí tà. Ẹ wá rẹ̀ lómi. Tẹ̀túbù mínà dùnú bí. Àwọn àtúbá níbi ẹ̀ṣẹ̀. Ìzà màrí títà. Mi tújẹ́ ṣe mọ́, mi ṣe mọ́. Ìzà màrí títà ìdámarí dídá. Ìgbàtádọ̀ ò débẹ̀ wá mọ́ ọ̀bọ̀ pé ò ní túnṣẹ́ lọ́wọ́n má. Tẹ̀tùbù mìnà tó lóbi ìdámarí dídá. Wọ́n wá gọ́fẹ́ pé ó rà pé kídìnì ẹ̀ ló ti fẹ́ ní pọ́lẹ̀ yẹn, ọtí nìyẹn. Ìdámarí dídá. Wọ́n ní lífà ẹ̀ ó ti fẹ́ ní ìṣù ó dà pé àwọn tó ń jẹ ẹni o àwọn alkọ ẹni o kíní kan ẹni o ó wá ní tí mo bá bọ́ ní ilé mi ní dédé ẹ̀mọ́ ọwọ́ bá ẹ nígbà tó hùwà tí ò dá ìgbà tí ìyàwó ń jẹ lọ́wọ́ gbogbo ọmọ náà ni tó bá ti hùwà tí ò dá tó ń bawí lọ́wọ́ tọ́wọ́ bá pọ̀ dáná a máa sọ fún ìjọba máa bẹ̀ ẹbá ń bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè kọ́mọ̀ ń bẹ àwọn èèyàn òun ò tún ní ṣerú òun ti esu ni

masakin. ó sì lówó wọn náà wá ń gbóbìnrin. wọ́n á kábà tọrọ ìwọ́n náà rọtí fáwọn èèyàn. ìlà àkọ̀wé ta. ẹ̀rù ń bà mí fún ẹ. wọ́n á kábà tó máa yàgòlò ìlà àkọ̀wé ta. ètò burú ni pé gbogbo ìgbà tó lọ ń bá fún ní kálukú láàyè kókó tètè fìwà bàjẹ́ lẹ̀ téèyàn bá ṣètúmọ̀ nínú ẹ̀ tó lòun ṣe ń ṣe lọ ńjọ́ tọ́lọ́ ń bá fàdánwò kan kàn ẹ́ níjọ́ tọ́lọ bá fi kàn ẹ́ tó wá ló fẹ́ túbá ń gbà náà títúbà rẹ̀ ò ṣàǹfàní mọ́ ìgbà tó ṣì légungun àti súnmọ́bìnrin tó wá ló ṣe ṣìná mọ́ ìgbà náà ló túbà ò ìgbà tó ṣì lágbára àti jalè tó ló jalè mọ́ ìgbà náà ló túbà ò ìgbà tó ṣì níkápá àti mutí tó ṣì lè fówó rà àbí tó ṣì lè rà fún ẹ tó ṣì náà ẹ̀sẹ̀ ṣìdíjọ́ máa mú tó wá lóò mú alóòmú mọ́sẹ̀ ìgbà ẹnìgbà tó padà sọ́dọ̀ ọlọ́run ọba ò

kánẹ bá mọ tọ́lọ̀ ń tọ́jú pamọ́ fún wa aládìjánà. wàlá tààlà múná fúsùn máa ó kú fi yàlà hùn mí ọkùnrin ti ààyùn jaza bí máa kánú yàmàlú. ọlọ́run ní wàlá tààlà múná fúsùn máa ó fi yàlà hùn mí ọkùnrin ti òun tọ́lọ̀ ọba tọ́jú pa mọ́kalẹ̀ fóun níjọ̀gbẹ́dà kí a mọ̀ nílà àdìjẹ́nà kálà bá mọ́ tá fẹ́ lọ bá lọ́jọ̀gbẹ́dà kí a mọ̀ ní nígbàdùn ni wà sí òní lè tó yìí kálọ̀ mọ́ bá mọ́ tí bàbá rẹ̀ ní nípalẹ̀ mọ́ fún lóríire tó ti tọ́jú kalẹ̀ fún pé ọ̀la rẹ̀ rí plan kalẹ̀ fún ẹ̀rí

àwọn gan là ń jẹ́ tèmi tọ́pẹ́ àwọn náà tí wọ́n tó kí ni tí wọ́n tàbámọ̀ ṣùgbọ́n kò ṣe kò ṣe àbámọ̀ yẹn ò fàlá ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun. ọlọ́run bá ní ẹ̀dá kankan ò mọ ń tá a fi pamọ́ dẹ̀hùn ni nínú àwọn min qurrati a'yun. ṣòfẹ́ obìnrin ló ń wù ẹ́ lójú ní tí kì min qurrati a'yunin. ara ní má dára ẹ láàmú àwọn obìnrin tí wọ́n kì í ṣolóòórùn àwọn obìnrin tí wọ́n kì í tàn ní menstruate wọ́n kálì jẹ́nà àwọn ẹlẹ́yin jí ẹgẹ́ obìnrin o ń kó kalẹ̀ síbẹ̀ dìwà àwọn ọkùnrin tí kì í ṣolóòórùn ọkùnrin àwọn náà wà ń bẹ tọ́jà àwọn ọkọ fáwọn obìnrin àlìjẹ́nà tọ́jà àwọn aya fáwọn ọkùnrin àlìjẹ́nà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Fihinna khayratun hisan. ọlọ́run náà àwọn àwọn obìnrin tí wọ́n mọ́ tí wọ́n clean tí wọ́n plain tí wọ́n plain wọ́n wà láti jẹ́ nàkàlẹ̀. Hurun maqsuratun fil khiyam. àwọn obìnrin tọ́lọ̀ ń tò sí àwọn àyè àyè ọ̀wọ̀ ibi tó sílé lábẹ́ òjì níbi tí òní síkì òrùn òní pa àwọn àwọn ẹ̀ ní rẹ́ní spọ̀t lára wọn ọlọ́run náà ti kó wọn kalẹ̀ síbi tó ní kálukú. lámúyẹ́kọ́. wọ́n ń ṣe àjẹkù ngbàtọ́rọ fẹ́ ròyìn wọ́n ni lámíyàtọ̀ mìírànlẹ̀ ọlọ́rọ̀ àwọn obìnrin tí mo ní ọwà lárìjánà dèyìn kì í ṣàjẹkù ẹnìkan pẹ́dẹ̀ ní kò fọ́ tẹ̀ lára rí àwọn àjẹkù àwọn èèyàn kan ni wọ́n ti lọ ń sàbálélé ti

bẹ́ẹ̀ náà làwọn àlejò náà dọ́dọ̀ wọn òun dìídì sí wọn sẹ́ṣà ní lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọmọ aláṣẹ́wọ̀ ọmọ ní ìranù ọmọ olóòórùn àwọn ránadẹ̀randá tó kún gbòrò lónìí pẹ̀fún ni wọ́n fi ń gbéra oríṣiríṣi kírìmù ni wọ́n fi mẹ́tín skin wọn ẹnu ọgọ́rùn gbogbo ojókòó tí wọ́n nínú tẹ́gbíwá yìí àwọn ó dọ̀ burúkú tí wọ́n máa gbọ́ kó máa tí ìlàágùn kíkí ní títa ni. Bo, oríṣiríṣi àwọn ìdọ̀tí ti kúnnú ẹ̀jẹ̀ inú sí ẹ̀ lọ́n. ìhìnà kan sí ọ̀dọ̀ tọ̀rù fi làmúyẹ́tọ̀ tó yẹ pé bó wọ́n lé ní fẹ́ẹ̀rẹ̀ kùtù háì bèrè lọ́wọ́ àti wọ́n jọ ń gbélé. kódà àtọ̀lé rẹ̀ lómi inú wọn. bí mi bá jẹ́ gbogbo ẹnu àmọ́ ọrùn sí bí ìgbà tí wọ́n ṣe sọ́kèwé lẹ̀ ni. ọmọ pàrùpàrù pàǹtí tí wọ́n ń kọ́ káàkiri yìí rò kò sí tó dábí ìyàwó ẹni kánà yà kùtù wà kò sí tó dábí ìyàwó ẹni ń sọ̀rọ̀ aya kò sí níyàwó tí kìí ṣe lòun náà Ah, ayé jẹ náà ti bàjẹ́ nìyẹn. fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun. ọkùnrin mi kẹ̀rẹ̀ rí kò fẹ́ kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá ni kọ́nẹ́ nìkan ìyàwó rẹ̀ báyìí ó kàn tọ́ṣì ẹ̀ ẹ̀mọ̀ pé haram ni kọkùnrin ọlọ́kùnrin tọ́ọ̀ṣì obìnrin olóbìnrin ṣàmọ̀ pé ìwọ ni ṣùgbọ́n òun ọkùnrin yẹn apanilóhun tí ò fẹ́ kọ́ mú dàkọjá nípa kọ́ bó ṣe rí lára tiẹ̀ tá rẹ̀ gbóná tó fẹ́ kí ìrà rìn lára ìyàwó tiẹ̀ ó yẹ kó mọ̀ pé ìwọ náà ní fọwọ́ náà láti lọ fọwọ́ kan obìnrin olóbìnrin á ń bèlè kó máa lọ sàbá lóbìnrin olóbìnrin tó wa ní sí ìsìlámù wa wa nìyẹn láti ẹ̀kọ́ fẹ́ kọ́ ni rọ̀mọ́dọ́ ni náà nìyẹn tó ní kálukú náà bá dó sí báńdì ẹ̀ tó ní kálukú dó sórí ọwọ́ ẹ̀ tèmi dáàbòbò ilé tèmi tí wọ́n dáàbòbò ilé ti ẹ tèmi gbéra mi jìnà síwà bàjẹ́ tí wọ́n náà gbéra jìnà síwà bàjẹ́ ojú àti bàjẹ́ láwùjọ ṣùgbọ́n wọ ó kí àwọn ṣe ìwọ́dẹ̀ ń ṣe ó kọ́ ọmọ ẹ ṣe ìwọ́dẹ̀ ń ṣe ó ń ṣọ́kọ́ ẹlọ́ṣọ́ lẹ́sẹ̀ tó bá ti ju fóònù ilẹ̀ bàwọ̀ bá tún báyìí ó ti sáré ọ̀lọ́kì fóònù ẹ̀ ó ti sáré bẹ̀rẹ̀ sí gbogbo whatsapp ẹ̀ gbogbo ṣáàtì ẹ̀ ó fẹ́ kọ́kọ́ ẹ ṣe ìwọ́dẹ̀ ń ṣe ṣùgbọ́n gbogbo òfò gbogbo orí ibú yẹn gbogbo àwọn aburú tó ọkùnrin míì ti wọ one chance ti gbà fọ́lọ́run ẹlòmí ò tí ẹ mọ̀ ó fẹ́ obìnrin ẹni bá lé lóòótọ́ ṣùgbọ́n lẹ́yìn tó délé ẹ̀ báyìí obìnrin ẹ já síta ni a máa fọ́lọ́run búra máa fi wá ah, tó bá ipò òun fẹ́ ṣe ranù ni ṣókùn tó fẹ́ kọ́ lòun ti máa ṣe ni ìyẹn náà ọkùnrin àti ọmọ adàrúgbà ah, òótọ́ dẹ̀ ni ah, àbí

فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون àìmọye àwọn ilé lónìí ló ń jò táwọn obìnrin ibẹ̀ ti di àjáde apẹ̀rẹ̀ wọ́n ti dìdàkúta àìmọye ilé lónìí ló ń jò táwọn ọkùnrin ibẹ̀ ò kí ń ṣọkọ mọ́ figure head lásán ni wọ́n kàn dẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn aya wọn kí là ń wá káláyé ìgbádùn gbà díẹ̀ ìgbádùn kékeré tẹ́ṣẹ̀ tó sanra tó yípo tó yẹ ká jókòó ká fara dẹ̀ tọ́lọ ń bá fún wa kádẹ̀ máa retí ìdùnnú tàlẹ̀kẹ́yàmọ̀ yẹn Nítorí wọn lọ́wọ́ bá kó kalẹ̀ tí wá. Kúrò àti àyùn ní ẹ̀yẹn. Ó ní kí ni tó fẹ́ fi lè ṣe fún wa jẹ sáà. Bí máa kàánú ya àmàlú. A ní gbólóhùn nọ́fṣù yẹn túmọ̀ ẹ̀dá kankan gbogbo ẹ̀dá kankan látòkè délẹ̀. Tó ẹ́ kó ní kálukú mọ̀ ni. A ní ṣe kọ́nà tàbá ti fẹ́ ṣíbà lẹ́sẹ̀kẹsẹ̀ láàmà ọ̀nà ti pé à ah, <laughs> mi ò bọ́lá mi jẹ́ ọ̀nà tí ń gbà tàwà ní kékeré tọ́pọ̀lọpọ̀ àti bàlágà àwọn àgbàlagbà rí tọ́lọ ní kí wọ́n rí oníkàlùkù gbà tí ẹ la máa ń rùn gbogbo gbà pẹ́ èmi ò ní ṣeṣì náà náwà lọ ṣeṣì náà ìmọ́lẹ̀ ààrẹ èèyàn àwọn ọmọ tíyàn bá kọ́kọ́ bí àwọn ọmọ yẹn tíyàn bá ti lọ wé sí ẹ̀hún tọ́lọ fi síyàn lára yẹn ó lè yẹ pé ọmọ mi tẹ́ wá kọ́kọ́ máa bí báyìí ọmọ tó yẹ kó bí lọ́nà halal tó wá lọ ṣe dánù níṣekúṣe ó lè jẹ́ pé ìmí tó bá máa padà máa bí lẹ́yìn ìgbà yẹn kò ní já àwọn ọmọ rí mọ́ gbogbo àwọn bẹ̀rù yẹn ìmọ́lẹ̀dẹ̀ rí ó tuntun máa kúrò lára tó ń ṣe ṣìná ọmọ tó bí claim àwọn ti tílé òṣè sọ fún wípé ìtòtẹ̀ burú ni pé bóyá tó náà tún bí sílé bóyóbìnrin tó bí fúnlé náà yẹn náà gbé wá láti ta tún ni oyin olóyún tún ni ẹwà dánwò káàkiri lọ́tún lọ́sì tẹ́lẹ̀ DNA test àárọ̀ ìpèlè wọn lórí bam gbígbélẹ̀ ti gbé test òfògọ́dé ganan ẹ má introduce ẹ o ẹ̀rọ ọlọ́nkọ́ wá sọ̀kọ́ fún mi níjọ́ ní àwọn ìyàwó yẹn wà ọmọ olófíìlì fọ́ọ̀mù yẹn wọ́n ń bèèrè DNA test Allahu Akbar wọ́n fẹ́ mọ kíní ìrìsọ́ọ̀tì pé ṣé bàbá tó claim fi wọlé ṣé bàbá yẹn ni biological father rẹ̀ lóòótọ́ ṣẹ́rí pé bàbá mi àti gbọ́ ọmọ ọlọ́mọdé ìlú òyìnbó nígbà tí wọ́n bá rìlísì kíní DNA test náà yẹn bá ṣe fún ọlọ́run wá rí pé ah Mr. Man it's not your child ìbẹ̀lẹ̀ límìtì máa fẹ́ ìyá àdìgbòlógí Ah, wọ́láwà rẹpẹtẹ o ìjọ̀gbọ́n pọ̀ nílẹ̀ rẹpẹtẹ o àwọn ọmọ ọwọ́ ti ẹ̀ náà ṣọkọ ẹ tó pè lọ́kọ ilé ẹ ló bí fún àìtí ìsọ pé ká jọ fi ṣẹ̀rí àwò ìbéèrè lásán ṣe lélẹ̀ yìí o torí pé dájọ́ ńlá mi tún nínú ṣẹ̀rí Islam kódà pé ẹ sí pé ẹni tó lówó jù lórílẹ̀-èdè Nàìjíríà ló lóyún yẹn fún níta ẹni tó wá kúṣẹ́ jù lọ́kọ tó so ìgìlẹ̀ lórí alwaladu lil firash ṣẹ̀rẹ́ ìsìlámù kan tó dáa pé ìyẹn kan bí àbídànù ni olólówó jù lórílẹ̀-èdè yìí kò dẹ̀rọ mọ bí ìwọ ló wá kì mọ́lẹ̀ níwọ̀ ìyàwó níyàwó ló wá fún ẹ lóyún ẹni tó ní igi lórí ẹ ló lọ́mọ ẹ̀hún kọ́ ló súnmọ̀ kí ní kan ní rárá ta ló ní igi lórí ẹ àṣìdànù nìyẹn ṣe bí ṣẹ̀rẹ́ àti máa kàn sí dàrẹ nìyẹn àlìkíyàmọ̀ ló ti máa lọ jẹya ọ̀ràn ohun tó ṣe tọ́ọ̀bá bàláyé náà wọ́n á ṣèdájọ́ ṣìnà fún láyé ṣùgbọ́n wọ́n ní fún ọkùnrin ẹlọ́mọ yẹn ẹni tó jẹ́ baálé ilé igi òun ní lábẹ́ òfin ẹ̀sìn ìyẹn jápo sínú táǹkì oní táǹkì ni ẹ̀wọ̀n tó bá sọ pé ó yá wá gbélé kúrò lórí ilẹ̀ mi àwọn sọ pé ṣẹ́wọ̀n náà ló ní ilẹ̀ ìbítọ́ náà kọlí sí yẹn ẹ̀ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ mo gba bọ̀rá lọ́la right phone àkọ́ ló tàbẹ̀ fún ẹni tó ní ibẹ̀ gangan nìyí ẹkílá máa ṣe bá ilé ìrẹ́ rẹ̀gẹ́dẹ́ yìí ìyá sọ pé Mr. Man ṣáàmọ́ bó ṣe máa gbé ilé ẹkó lónìí lẹ̀mí má dẹ̀ rọ́ fúlẹ̀ yẹn o ẹni tó dẹ̀ nílẹ̀ olóòní gbogbo tó bá ń bá ń bẹ̀ tó bá tó wá fẹ́ ṣe bẹ́ẹ̀bẹ́ ọ̀sẹ̀ méjì yẹn pé báyìí ó bá tún bẹ̀rẹ̀ fẹ́ǹsì àti láàrí ṣe fẹ́ǹsì ojú géètì sí ó pa lọ́ọ̀kẹ̀ pa ọwádìí kó máa wo gbogbo tó náwó sí lọ́ọ̀kan àìmọ́ya ṣe dànù tẹ́lẹ̀ mi ṣe dànù bẹ́ẹ̀ síta. kànà zinaliya na bẹ́ẹ̀nà náà sí mọ̀ tẹ́kìrá. ìná lásìkò tó wá ìwádìí tó wá gbajúmọ̀ láàárín àwọn èèyàn. kànà máa ibi mọ̀ tání. àwọn àgbà àyàmí náà wá wà gbalagbọ ní ìranù ní ṣìnà ni wọ́n dàgbà sí ìranù láti kékeré náà ti ń bàbọ̀. kànà ṣìnà lè àná. ìwà bàjẹ́ ìwà gbèrè lásìkò táwa yìí. náà sí mọ̀ tẹ́kìrá. ó ti ìzmùzánì lè ìzàkó bára kàánàmá ìzmùzánì lè ìzàkó bára. Ó wá dàbí wà tẹ́ pẹ́ ẹ̀ṣẹ̀ ṣìnà kò sínú àkàbá ìrí ẹ̀ṣẹ̀ lásìkò ìmọ̀. Iná ìzìnà mífìlò náà rí fi hàtí ikọ̀ ti hì. Bàbá Bọ́sá òjò lè ń ta ní káwọn máa náwó pé ṣé ò ṣe ṣìnà rí, ṣé ò ṣe mọ́, ẹ̀rí ti ṣe rí kò tún ṣe mọ́, àà àwọn ẹ̀nà kéré iná zina mẹ́sìnàárín fi hàtí kọ́tí hẹ́ẹ̀ẹ́ wọ́n tó bá ti jì sọ́fì rẹ̀ lọ tí ó bá gbogbo ìgbà tó bá ti rántí kó máa túwá kó máa zina látẹ́kìrọ̀ bá ná rọ̀ torí tó pé ń ṣìnà látẹ́kìrọ̀ bá ná ti wá ń pẹ́ látẹ́kìrọ̀ bá zina Má súnmọ́ ṣìnà, dámọ́ ṣìnà ṣìnà. Láàkẹ́ ọba náà rọ̀. Má súnmọ́ náà ni túnmọ̀ rẹ̀ o. Lábàzínà lákà ìfìtẹ́sí ni ìwà bá jò àfi tẹ́lẹ̀kọ́ mi náà lọ́gẹ̀ yàwó má tì ní àdìrọ́ra. Ẹgbà tó ń jẹ́ lọ́wọ́ tó ń dùn mẹ́ lẹ́nu yẹn. Lábàzínà. Lábàzínà, adùn ṣìnà fún ní. Tẹ̀lẹ̀kọ́ mínà lọ́gì yóò máa dì ní ọbírọ́rọ́. Ìnira lẹ́rú máa fi pàdé dọ́dọ́ lọ lálẹ́kìá mọ̀ ìgbádùn tó rò ń rò pò wọn láàrin ìṣẹ́jú díẹ̀ yẹn. Ìnira tó máa padà rí. Subhanallah al-azim. Ìnira tí ò lópin ni. La tazini, la tazini. La tazini, la tazini. Láò jáde kàbórí sọ́tùkú. Tọ́lọ̀n bá ní kò rọ opportunity rẹ̀, má ṣe o, má ṣe ṣìná o. La tazini, la tazini. Mara dá mú mara, ẹlòmí sọ pé ẹgbà tọ́kọ wọn ráyè tó ń kọ́, tó máa wá para wọn ni sọ fún kókó kọ̀ ẹ́. La tazini, la tazini. Simple ni o, tó bá pẹ́ kò ó ti wá pa ẹ́tì ó pọ̀ bẹ́ẹ̀ ọkùnrin yìí máa rìnrìn àjò lọ lóyìnbó lọ́rẹ̀lómi lọ kẹ́kọ̀ọ́ láwọ́sá the country ó wá fòbìnrin ilẹ̀ ṣẹ̀dá ẹ́ àbògbàjáde mẹ́fà lọ fòbìnrin ilẹ̀ ìwọ obìnrin tápà ọba ti ka mọ́ káyà máa kó méjèèjì papọ̀ náà mọ́ra wọn ká ṣàlàyé tó bá ti lè ṣe sùúrù oṣù kíní ìkejì ìkẹta ìkẹrin ọgbẹ́ni ṣé o lè dé lọ́sẹ̀ tó ń bọ̀ yìí àbí o fẹ́ wà bí o ti process mo ṣe máa bẹ gbogbo sùúrù mi ò ju àárín ọ̀sẹ̀ sọ́sẹ̀ tó ń bọ̀ lọ ẹ tètè sọ ọ̀ ní àròjàre lọ́dọ̀ ọlọ́run ò ní àròjàre lọ́dọ̀ ọlọ́run pé ọgbà tọ́kọ ẹ̀ ọ̀ráyè tí ẹ̀ wá fi wá gbé síta rárá o tó bá dín ọ̀sẹ̀ tó ń mo wà ókè mi ò fẹ́ wà ókè mọ́ ìsára kó wálé àbí kó jẹ́ kí máa lọ ṣójó ń jẹ ní àá ìgbà tí ó ń n ń jẹ òṣe máa búrú ẹ obìnrin sílé ó mọ̀ pé mi náà ló fẹ́ súnmọ́ ló ṣe fẹ́ náà èmi náà dẹ̀ ṣe sùúrù rú lámọ́lẹ̀ fún ọ̀rọ̀ ti dójú ẹ̀ àwọn tó yẹ ká máa parí ìjà lórí ẹ̀ ká máa dá sí ọ̀pọ̀lọpọ̀ ń dábí ọgbọ́n lábẹ́ ilé ara wọn ṣe menstruation ẹ̀yọ̀kan lẹ́yìn náà lọ́dì márì pẹ̀lọ́kùnrin mi àwọn náà pàṣẹ bá ti wá òfò fáwọn èèyàn ipé dọ̀rúrí ni dọ̀rúrí ni kíni kì dọ̀rúrí ló fà tó fi ṣe ẹlẹ́jáde kókò sọ́kọ̀ ẹ̀ lé torí ẹ̀kò sẹ́nì kan láyé tó súnmọ́ mi tó fẹ́ travel lọ outside the country tàbájọ jókòó mítìn pé òun lọ àbí tó ma dágbére fún mi tí máa kọ́kọ́ bèèrè pé ìyàwó ń kọ́ṣẹ́jọ́ ń lọ ni tọmọ ma kiri, ẹ m'a lè máa ṣe fídíò kọlù pẹ̀lú ọmọ kọ́mọ́dé máa bẹ́tù ẹ̀kọ́ wọn lọ kẹ máa ṣe fídíò kọ́ gbogbo kọ́ wọn máa rí bàbá ẹ̀ kọ́ wọn bàbá wọn kọ́ wọn kí àwọn ọmọ máa rí bàbá wọn kí bàbá náà máa rá wọn mọ̀ ẹ̀ ẹ lè ṣe yẹn two years three years ìyàwó ń kọ́ ẹ lè transfer owó oúnjẹ ẹ lè transfer ṣé ẹ lè transfer àbálòpọ̀ ah tóbi yẹn bá sọ pé ẹ̀rùn afárádà wallahi

ẹwà bá ẹbà kọ̀rọ̀ ara ń jẹ́ ìwọ́n wá ń dábí ọgbọ́n lọ́hùn òun náà ń dábí ọgbọ́n bí ìtí tí wọ́n fúyẹ́ jẹ́ náà tí wọ́n ń lu àwọn oògùn láti fi padùn ara wọn àwọn míì náà wà bẹ́ẹ̀ wọ́n lu àwọn oògùn kan láti fi padùn ara pé kò má lè máa fìlì pé ara ń ṣe bákan ìyẹn náà mọ̀ mọ́ ń parẹ́ naturally tó bá ti padà wá yá gbogbo nígbà tó bá rò pé òun fẹ́ padà pẹ̀lú ọkọ pẹ̀lú ìyàwó Ọ̀wá ní kò ní sádùn kankan bẹ̀. Tẹ́bìnì látẹ́bìnì lọ́jà tí káfọ́rin sọ́tò. Nǹkan pọ̀ nínú àlìjánà tá máa dé ní ìgbádùn ṣùgbọ́n gbà tọ́lọ fẹ́ sọ́nbì kúrọ́tù ayùn ní lọ́nà dáadọ́ lọ́pọ̀ dáadọ́. Látàlámùnà fún súnmọ́ òkun fi yàlà hàn mẹ́ọ́ kò rọ́tì ayùn ní. Obìnrin lọ́la ló dárúkọ ń bí torí pé nígbà náà dé sí mi náà, Anábìsọ̀rọ̀ sáà sọ pé ó ní àdúnyà mọ̀tà. وخير متاعها امرأة صالحة على بين الله يا دون بيغان ṣùgbọ́n nínú olórí adùn ayé ilé tí ọlọ́run tún máa tó fi jíǹkì ẹni pé ọlọ́run tún fún ní obìnrin rẹ̀ tí yàn bá níyàwó gidi lọ́wọ́ adùn ní nínú ayé tó bẹ́ẹ̀ náà lọ́lọ́n ṣe wá fàdùn yánà sáàdì jẹ́nà tó fàtà níbi tó fi sọ ní àdé tó míjọ tún sọ ويتصدقون بفضول أموالهم إن شاء الله ما أولوه تبقى ولادة أنا ما أولوه تبقى ولادة أنا بني يا شرعي صلى الله عليه وسلم أنا أولوه كينو أنا كينو أولوه àwọn olówó tún wá kan sí táwọ̀ orí ṣe kí náà ṣe àyàtàfàdàkú nàbí fúdù lè àmúwàálìhìn àwọn orówó náà wò orówó náà ha wọ́n ti gbogbo lára bọ́ tán abẹ́ kírun ìsànà kówó lẹ̀kọ́ mọ́sálásí

anábi wa ń kan tó náà lè máa ṣe àfikúlé tasbíhà ti sọ́rakọ̀ àfikúlé tahlila ti sọ́rakọ̀ àfikúlé tahmida ti sọ́rakọ̀ wọ́n fi bóde ahadukum sọ́rakọ̀ anábi wa kà sí kẹ́ẹ̀nà máa ṣe tahlil tahlil la ilaha illallah tasbih subhanallah subhanallah alhamdulillah wala ilaha illa huwa akbar kama ṣe àkáàrù ní gbogbo gbà kama ṣe ẹ̀yìn àmà gbígbà tẹ́ ìnáwó náà ni látàrí bọ́nà àkáǹtì tí ẹ máa ṣe yẹn náà bẹ́ẹ̀ lálẹ́ ìṣìdíkan ẹ̀ lè ṣe kàn olówó ń tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àsìkò owó lòun gbísì pẹ̀lú ẹ̀ tó ń calculate tó monitor business tó monitor gbogbo ẹ̀

alábìká gbọ́rọ̀ kalẹ̀ nígbàtán wá bèèrè ọ̀rọ̀. ẹ̀yà tí àádùnà ṣàwátàkù. ọ̀rọ̀ alábì tí èyàn máa bá ibi nǹkan gbádùn rẹ̀ èyàn ẹ̀njọ́ ìyàwó. ẹ̀kúnú lágbòfin àṣírò. Kọ́lá. Ànábì dá ọlóhùn pípẹ́. Àrọ̀ ìtùm lọ́wọ́ tó rọ̀nà fi àrọ̀ mi ní àkánà lè yí fi ha wà zírọ̀. Ó ní ẹ̀rí ni pé tí a bá fi ẹ̀tọ́ ayé rẹ̀ yẹ, tí a bá fi síbi àrọ̀, tí a bá ayẹ̀kún àléyà, vizero, ẹkùn fi ẹ̀ vizero, ṣó máa gbẹ̀ṣẹ̀ kò ní gbẹ̀ṣẹ̀ tí a bá lọ ṣe ṣìná ń tẹ́ ṣe pẹ̀lú ìyàwó yín nínú ilé yẹn tẹ́ bá lọ ṣe pẹ̀lú obìnrin tí kìí ṣe ìyàwó yín anábìnrin ṣẹ́ṣẹ́ wà ń bẹ̀ àbíkò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ àwọn sọ́bà náà ah, ọ̀rọ̀ yẹ́ yí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Fàkàtàlígà. Alábìnrin gbà tẹ́bá ti gbà bẹ́ẹ̀ pé ẹ̀ṣọ́ rẹ̀. Ìdáwàkọ́ àfihàlá àlèkánà lábò àjìrò. Nígbà tó bá ti jẹ́ pé tíyàn bá ti yàgbẹ́ sínú mọ́sálásí, ó ti gbẹ̀ṣẹ̀. Àjásí pé tíyàn bá ti fọ mọ́sálásí náà, ó máa gbaládá tí a bá ti fi lè náàfà náà ti ṣe ẹ̀tọ́ pẹ̀lú ìyàwó ẹ̀ àgbàládá tí a bá ṣe pẹ̀lú obìnrin tí kì í ṣẹlẹ́tọ́ ẹ̀ ẹgbẹ̀ṣẹ̀ látẹ́zìnì látẹ́zìnì láwọ́já ẹ̀dìkà fọ́rúsọ́tùnkú má ṣe ṣìnà má súnmọ́ obìnrin tí ò ń ṣẹlẹ́tọ́ ẹ̀ tó so ìgì lórí ẹ̀ má gbà fọ́kùnrin kankan fọ́ọ̀kùn ẹ̀ tí ò ṣe ìgì lórí ẹ̀ kódà kí fọ́rúsọ rẹ̀ wá opportunity ẹ̀ yọ sí ẹ lọ́wọ́ ó máa ń yọ ń gbà ó máa ń yọ ń gbà mí tó jí máa pa tẹ́sẹ̀ máa pa tó kàn máa rí wa tóbi ẹnìkan gbogbo ẹ̀ dá ṣètọ́nì àwa máa wá sọ fún ẹ kó yà máa sọ fún ọ yà ṣètọ́nì ni. làwùjá àdìgà forí sọ́dọ̀ ló. tètè wọ́nà kò láàyè kò ṣe má ṣe ò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ lè ní ṣàbáṣì ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nu iṣẹ́ sọ́fíìsì wọn di mini eh, eh, hòtẹ́lì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ lónìí àwọn ọ́fíìsì wọn ṣìnà lọ fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàkò obìnrin míì náà lónìí bọ́nà bá ti lọ síbi iṣẹ́ báyìí aṣọ tó máa tiri àyà síwájú ló máa wọ̀ ẹ́ mínísírì tó ti ń ṣiṣẹ́ kí ló ní ṣe pẹ̀lú kó wá káyà síta báyìí kí ni tó ní ṣe pẹ̀lú tó wà sọ́rùn tó wà sọ́wọ́ yìí òtún wá dẹ pẹ́ẹ̀fù sára tí wọ́n lọ àwọn ẹlẹ́wọ̀n bí tẹ́nà tí wọ́n sọ pé àgbà lọ́fíìsì lónìí àwọn ọ̀gá yẹn oníwọ̀n máa ṣá ni yí ẹ̀wọ́ náà ó fẹ́ tó gbó ó kù díẹ̀. làwùjá ti ka fúrúsọ̀ dúró. ẹ̀rọ àwọn mìíràn láwọn àdúgbò kákàkiri àwọn ẹlẹ́sẹ̀ tínítíní báyìí àwọn ilé yóò máa ní plan fọ́ọ̀lù wọn náà jù kọ́ṣà máa wọ̀ tí ìyá rẹ̀ ṣe fi gbé ẹ̀rẹ́ látẹ́sì ní látẹ́sì ní ìmí túnṣì ń ṣe lọ ó dáa

ọlọ́run ní ṣe ẹ̀yin ní ọ̀dọ́ tó ń gbé bọn lọ pa àwọn èèyàn káàkiri o kò ní ṣe ní ọ̀dọ́ tó ń gbé bọ́ǹbù sára lọ pa àwọn èèyàn ọlọ́run ní ṣe ní ọ̀dọ́ tí ń jí ní gbé o ọlọ́run dẹ̀ ní ṣe ní ọ̀dọ́ ọlọ́tí kò ní ṣe ní ọ̀dọ́ oníṣìná ọ̀dọ́ rí lọ́lọ́run bá wá ṣe yín o torí tọ́dọ̀ bá ti gbádùn lásìkò ọ̀dọ́ tó bá padà wá dàgbà ayá fi bú níta ní ìgbàtàgbàdé náà ló padà wá nínú ṣe kíní kan ìtẹ́bá mọ́tú tó pa ńgbà náà ń jẹ́ kíní àná ẹbẹ̀rẹ̀ lọ́wọ́n gbogbo ìgbà tó ní bá rọ opportunity wà bàjẹ́ ẹ má ṣe o. ìtàntẹ́kì lára máa lè sèrè náà fọ́nrán ọlọ́run ní kọ̀rọ̀ ká bẹ̀rù rẹ̀ ní gbangba ká má máa bẹ̀rù ọlọ́run ní gbangba nìkan kíkọ̀rọ̀ wa dojúrú. àfàmà la yastawun. ọlọ́run tún ní ẹjẹ́ sọ fún yín lónìí ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn. àfàmà kana mu'minan. ṣe wéra wọn ni. man kana mu'minan. ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run tó gbà fọ́lọ́run tó gbọ́ràn tó farabalẹ̀ tó tẹ́ríba tó tẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run. ọlọ́ni tá a lè fi wí ẹni tó ya pàpà ńlági tó ya láìgbọràn tó yọ lọ́sí tó yọ òjè tó yọ oníṣìnà tó yọ níwà bàjẹ́ ọlọ́ni tá a ṣe wíra wọn ni láyé sáwùn ọlọ́ni wọ́n ṣe wíra wọn ọmọ rẹ̀ àtọmọ burúkú wọ́n ṣe wíra wọn. láyé sáwùn ọmọ tó ń wọ kìmọ́rù tó ń kírun tára rẹ̀ balẹ̀ àtọmọ tó ń ṣaṣẹ́wó kiri àdúgbò ń jẹ́ táwọn tẹ́ni tó wà rẹ̀ sọ́tù bá ń wáyá tàdẹ̀ náà máa náwọ́ sí pé lè ṣe fẹ́ fún ẹ hmm. láyẹ̀sẹ̀hún ọkùnrin tó dìírí tó tún lutí àtàmọkùnrin tára rẹ̀ balẹ̀ tó dé fìlà tó ń wọjà láàbù tó ń kírun ta ló ṣe náwọ́ sí pọ̀kọ́ ọmọ mi rèé láyẹ̀sẹ̀hún ẹni tó ará pẹ̀ẹ́rẹ̀ alaikum àti tó tẹ́sọ́ àwọn àgbàyàgbà wọn kọ́ntẹ́ntì wọn ò dọ́gba ẹwọ́ ló wá ṣe máa náwọ́ sí lọ́mọ wọ́láhì ọlọ́run bá ní kẹ́ náà láyẹ̀ kò jọra wọn kò jọra wọn. àmúhàsíbálẹ̀ bí ìnàjì tọrọ ṣúṣẹ́ ìjì àti ànàjì ọ̀làhùn múkẹ́lẹ̀ bí ìnà àmàlú. ọlọ́run náà báwọn tí wọ́n ń ṣe bàjẹ́ láyé ọ̀hún náà ń ríra wọn ní ìrí pé ká máa kà wọ́n máwọn ẹni rí ni. ìjì tọrọ ṣúṣẹ́ ìjì

ó jẹ́ jáná omi tí wọ́n fi kíní gbé ni Sọ́pọ̀ máa láṣẹ́wò ní ẹ́ ayé gbọ́. Àwọn ìbálẹ̀ bí iná jìtàrọ̀ ṣúṣẹ́ sí ààrẹ. Ó ní àmì tó business. Business wo ló ń ṣe Yahoo ní ẹ́? Òun wáyà ni, òun wọ́ olówó lákàntà lákàntì ni. Wọ́n ní iṣẹ́ kí lọ́kọ̀ rẹ̀ ń ṣe, iṣẹ́ kí ni Yahoo rẹ̀ ń ṣe. Wọ́n ní ẹ̀ plumber lọ́kọ̀ mi ẹ̀ẹ́ eh, plumbing work ni wọ́n máa ń ṣe náà ni wọ́n gbogbo tó ń dáwò yìí ah ọgbà contract ní China ni ẹjọ́ kọjá ìtí wọ́n bá ṣe láwọn ilé káàkiri náà lówó wá pọ̀ tó yìí ọkọ̀ ẹ̀ ò tí jẹ́wọ́ fún ẹ eh, nǹkan tẹ́mi mọ̀ pọ̀ ń ṣe nìyẹn wọ́n dẹ̀ máa ń gbaṣẹ́ gan ẹ̀ẹ́ eh. ojú wa ti a tó jà. àmùhàsíbálẹ́bí iná jẹ́ta rọ́ṣùn sáàjì áàtì

kí ni wọ́n ìjìlìbábùsà kí ló ṣẹlẹ̀ sí ẹ tẹ́gbà àwọn ọmọ olè àwọn ọmọ olè yẹrí ọmọkùnrin tán lùtí àwọn ọmọ ní gbó àwọn ọmọ tí wọ́n ti mú làkókò ìwọ́ ìjìlìbábùsà ni wọ́n náà wá ń fọ́ fún ó lè ní ẹ onírànù ní ẹ bọ́ yúnífọ́ọ̀mù wálẹ̀ tó bá fẹ́ ṣòṣì yẹn ọmọ kọ́wọ̀n yẹn wá fọ́n ká sórí tiktok sórí kíní lórí lásìkò yìí àwọn àfijìrì bá bó ṣe pọ́nṣán pọ̀nṣán ó mọ́túnmọ́ tó wọ̀ ni ó ní ṣe mọ̀ ṣì ní ó tí ṣì tó bá tó fẹ́ ṣì ń kọ́ ọgbọ́gbàtọ́lọ́wọ́n bá ń ṣàlàyé nínú alùkùránì tó wọ̀ ni wala yubdina

jáka sọ fún ẹ tó bá rẹni sọ fún ẹ àkọ́rùn-ún fi ìbúrúdìkún bóyọ̀ tí ń rówó ní péjì ẹ àwọn àfáà tó sí ń dẹ̀rí òun náà ti ń gba bọ́ǹfìtà lọ́wọ́ ẹ̀ àwọ̀ ò ní ìdí ẹ̀ ìranù ni wọ́n sísà yẹn ṣe o pẹ̀lú pọ́ṣọpọ̀ṣọ́ tó ń ṣe lórí tiktok yẹn tó ń ṣe lórí social media yẹn àwọn ẹlẹ́ha àwọn jìnbá sísà ojú wa ti wọn mọ́ rárá wọ́n tó wá ń jó àwọn ni ṣe haram ni jó ni tó ní kì í ṣe haram ṣọ́ tọ́bá ní kìí ṣe haram ṣọ́ ní kò jò síta ayé fún ayé ní gbangba ni máa jò fọ́kọ ẹ̀ nínú yàrá gbogbo tó ń pọ̀n lára ẹ̀ mọ́ fọ́kọ ẹ̀ nínú ilé àpélé ìwọ̀ fún ẹ̀ ṣùgbọ́n ibi tó ti ń ṣe kọ́dọ̀ yẹ kó ti ṣe àwátá ó jẹ́ mùsùlùmí tàwà láyé lónìí agbọ́dọ̀ mọ́ tàà ń ṣe o. ànàjẹ́ alámọ́mọ́ kálẹ̀bí náà mọ̀nà wà mílò sọ̀lẹ̀ àlàyétọ́lá bá ṣe rèé kó ní kálukú mọ́ kó mọ́ bí tó ń bí lọ́ngì sí irú àwọn èèyàn wo ni wọ́n náà ń bá ṣe àwọn wòlọ̀ rẹ̀ àwọn wòlọ̀ alájọṣepọ̀ ẹ. màmá ń kẹ́nà mú mi náà kàmá ń kẹ́nà fa àṣekọ́lá ẹ̀ẹ́dẹ́dáwó. ọlọ́bìyàwó kan wà ń bìyàwó kan jò ní ìyàwó wa múra dáadáa jáde mo wá ń pàkíyèsí sọ́sọ̀ lásìkò ṣáwọn ọ̀rẹ́ ìràwọn tó tẹ̀lé jáde tó wá pé àwọn ọ̀rẹ́ náà ni tó wá pàwọn ẹbí ẹ̀ ni àbá sọ pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde ìwọ́n tó wá pé àwọn ọ̀rẹ́ rẹ̀ láwọn eléyìí ọmọbìnrin ó ń ni ọ báwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe rí kéèyàn tó lè nírú àwọn eléyìí lọ́rẹ̀ oúnjẹ ògbádùn wọ́n á pọ́ fi inú fọ́ọ̀mù gba ọkọ rẹ̀ yìí ni tí wọ́n á fi jìlìbáàbù gba torí pé kò sẹ́ni kankan nínú ọtí mọ̀ra wọn sàn láwọn tó jẹ́ ọ̀rẹ́ ìyàwó ìyàwó nìkan ṣó ìyàwó nìkan ṣó ni mọ́rẹ̀ ẹgbádùn gbogbo àwọn ọ̀rẹ́ tó kù tó tẹ̀lé jáde àwọn àpàrùpàrù ni wọ́n. àní ilmọ́rí ilá àtẹ́sí àìwọ̀sẹ̀lẹ̀ ọ̀nkọ̀rí ni kí. ibi tí ẹ̀sìn máa ń mọ̀ ah, ní ẹ̀pá wò wá ráwọn ní fọ́ọ̀mù bíi tiẹ̀ yóò rí wọn kẹjọ máa ṣe tẹ́lẹ̀ bá ń ṣe ìyàwó àwọn ẹlẹ́hàlámọ̀ tán máa torọ́ tẹ̀lé jáde ah, táwọn tó lẹ́nu ojú bá ń ṣìyàwó àwọn tó makeup tó lẹ́nu ojú tó lẹ gbogbo ẹ̀ lẹ́ máa rí táwọn náà máa tẹ̀lé jáde àwọn bèbí bíi tiẹ̀ àwọn kàtún bíi tiẹ̀ lọ́jọ́ máa rọ́ jáde àwọn manikun àwárí pé ìwọ táwọn ọ̀rẹ́ rẹ̀ rí ẹja. àyíkọ́rí láàdé sí ẹ̀yìn wọ́n sẹ́lẹ̀ ń kọrí ní ṣe ìfàkúlò kọrí ní Tọ́ọ̀kìlò mọ́ palágbájá. Wọ́n á bí sí rẹ̀ kọ́rí iná o. Àwọn tó ń bá ṣe ní kẹ́kíẹ̀ sí dábá ti máa tó ń bá ṣe ti mọ̀ náà. Fàkúlù kọ́rí ní. Torí ẹ̀wọ́ ló kó bá yà àwọn ọmọ ẹ, irú àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe làwọn ọmọ ẹ náà rí lára ẹ. Wọ́n á bí sí rẹ̀ iná o. Àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe, àwọn ọmọ tiwọn náà lọ máa di àwọn ọ̀rẹ́ ọmọ titi ẹ kò sí dàbí ṣùgbọ́n bẹ̀. wọ́n ní ilé mọ́rí náà. àwọn tí a máa gbọ́ ṣáájú fred mi ni. ọ̀dọ̀ bàbá wọn ti jẹ́ bàbá àtìyá ni ọ̀rẹ́ àwọn ọ̀bí dọ̀rẹ́. irú àwọn èèyàn wo ni wọ́n bá ṣe. wọ́n àwọn èèyàn gidi bá ṣe. بالمقارن يقتدي وكل قرين بالمقارن يقتدي. pé alábàáṣe náà ni ìwà ọ́ní alabashe naanị ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ bó dẹ̀ ṣe ń sábà rí nìyẹn tí wà wọn bá ti jọjọra wọn ọ̀rọ̀ wọn á أما الذين آمنوا وعملوا صالحات ọlọ́ni ẹ̀rẹ́ àwọn tí wọ́n gbọ́lọ̀ ń gbọ́ lódodo وعملوا صالحات ẹ̀rẹ́ ń pòfin ọlọ́run bá mọ́ gbogbo dáadáa tàà ní kí wọ́n ṣe ni wọ́n ń ṣe ولهم جنات المأوى نزلا بما كانوا يعملون ọlọ́ni àlìjáàndà onídẹ̀ra ó ń dóde gbogbo ẹni tó gbà Àlìjánà ẹ̀dẹ̀ rí kí n kàn ṣe tó wọ́n gbà ní bonus bí máa kàánú yàmẹ̀lú lórí ta ní kí wọ́n ṣe láyé tí wọ́n ṣe ní o a ní kí wọ́n kírun wọ́n kírun a ní kí wọ́n gbààwẹ̀ wọ́n gbààwẹ̀ a ní kí wọ́n jìnà sí wàbàjẹ́ wọ́n jìnà sí nàlẹ̀dínà kọlu rabbuna Allah wọ́n tó fi lẹ́tọ̀ sáré jẹ́nà nìyàn iṣẹ́ pé ó wà ń ta ó lè lè wà ń ta o gbé wọlé ẹ̀mẹ́ tí ní ìtẹ́mẹ́ ṣe ń gùn lọ́sàbẹ̀ wá sí ìlókù àbọ́ mú tíkẹ́ẹ̀tì hajj wá ní èmi ti lọ rí ìwọ lókù ọlọ́run ṣe rọrùn àmọ́ táwọn yóò ti mú wa fún ẹ̀hùn tó wá ẹpọ́ wá gùn kankan wá tó fà kúta tó fẹ́ máa fà ní ìṣò mo wà pẹ̀lú ẹ ìfitọ́rù kò sí problem inshallah let's go jẹ́ eh? ká má fà mọ́ torí ètí ìmọ̀ tó gbé wa وَأَمَّا الَّذِينَ فَاسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ Ọlọ́ni ẹ̀wà àwọn tí wọ́n jẹ́ kò kí. àwọn èèyàn, àwọn tí wọ́n ń dayé Islam àti àwọn Mùsùlùmí lọ́lọ́wọ́n fi jẹ́ káyé balance. Ẹ̀lẹ́mẹ́ sọ pé àwọn Mùsùlùmí àti àwọn ṣíà àwọn náà ń jà lọ́wọ́ báyìí mọ̀ yàtọ̀ jẹ́ kó yí ẹ dáadáa o kíníyàn ìyá lómi o ó wà ń yà mí lẹ́nu gan wọ́n àti ìjọ gbúdàpọ̀ àwọn ṣíà àti àwọn jù àtàwọn us àwọn náà ń fakùrákù lọ́wọ́lọ́wọ́ báyìí o tó ń àfẹ́ tiwa tí pọ́wá tó fi gbéra díẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí o àwọn ìyá kan náà ló bí wọn bàbá wọn ló yàtọ̀ <laughs> ṣó ti yé wa ẹ̀hẹ́n ààrẹ náà tí wọ́n jà lọ́wọ́ yìí náà tó gbé àwòrán ìsìláàmù wọ̀nyí wọ́n máa ń gbé àwọn ṣe pè ní ọ. ìkan nínú ọmọ kí wọn ló wà lẹ́kọ́ yẹn o ti ẹ̀hẹ́n àwọn a

tí wọ́n bá gbájíwá tọ́lọ́run tó dáa bá ti fẹ́ràn wa àwa ti fi torí pé ìwọ náà tẹ́lẹ̀ o máa tọ́njọ́ kan àwa náà máa tọ́njọ́ kan وأما الذين فسقوا وأما الذين فسقوا فمأواهم النار ọlọ́nà tí wọ́n jẹ́ òbìlẹ̀jẹ́ tí wọ́n ń dayérú فمأواهم النار ọlọ́ ní inú náà ní bùdé sí wọn ọlọ́máṣe mi àti ilọ́mọ náà فمأواهم النار ibùdé sí tí wọ́n iná ní o كلما أرادوا أن يخرجوا منها ọlọ́nà gbogbo ìgbà tó bá wá ń gbèrò pé tí wọ́n bá ń r ṣòro bí káwọn ráyè jáde nínú náà yẹn. Wàídù fi ha. Àwọn ni àti máa dá wọn padà sínú ẹ̀ ní ẹ̀yìnkẹ̀ ẹ̀ lè jáde. Wàídù fi ha. Àṣẹ Ọlọ́run ti dúró pé ẹ̀ lè já ibẹ̀ ń ṣe bí tí ti ń jáde. Iná tó Wàídù fi ha. Tó máa tì wọ́n pamọ́ bẹ̀ a wá dé agbókúta lé lórí ìwọ́n náà tí ṣe wá ń gbàǹkan lọ lọ́wọ́ àfọ́ níjálà bí ìyá jẹ bó tò sí lára irú ìyà tó jẹ olóògbò yẹn kú wọ́n náà bọ̀ wá jẹ àwọn àfọ́ oníṣègùn àwọn àlùfáà iná tí wọ́n da ayé rú lónìí àwọn afẹ́ wà káàkiri tọ́ sọ pé àwọn ọ̀daràn àdúgbò yìí àwọn àfọ́ bí àdúgbò yìí fi wọ́n sínú lísì yẹn torípa àwọn náà ṣiṣẹ́ fún àwọn ọmọ olè àwọn ọmọ olè international olè àti àwọn local olè torípa àwọn náà ń ṣiṣẹ́ fún àwọn olóṣó gbogbo ibi tó bá ti máa yọ àwọn ṣiṣẹ́ sí kò dẹ̀ sí tí wọ́n lè lò oníjọ́lá bí tó lè jáde sákó sọ pé òun tòun òkín lo pàtì èèyàn jáde sódé atẹ́gùn kó jẹ́ kárí ẹ̀ ẹn lo kí ni gbogbo bíbẹ̀ kọ̀nẹ́tì sí ni ẹ̀ kò sí nínú ìwé àkáǹtì ọwọ́ yìí ni àìmọ́yẹ́lò mí ìtàn ti múrí gan táṣírí ti tútọ́ náà ti kórí èèyàn wọn lọ́wọ́ ti káàkiri wọn lọ́wọ́ ọgbàdà wá rí lókèjì káàkiri ẹrù pé tí kí ẹ̀nà wọ́n ń dagbádá kiri ń dàrí kí ń bà kiri ń dá gbogbo ẹ̀ káàkiri ìwájí èèyàn yìí wọ́n sọ pé wọ́n lẹ́tẹ̀lẹ́ súnmọ́ bí lẹ́lá sí òun ò lò èèyàn rí kí ló wá lò Fasádùn kẹfì rọ́ọ̀nà wà lè mọ́ mútà ó gbọ́dọ̀ má parọ́ kó tó ró gbà lọ́wọ́ àwọn èèyàn yẹn ọ̀gọ̀ọ̀rọ̀ ni wọ́n tún kó sínú ṣìná wọ́n bá àwọn obìnrin olóbìnrin wọ́n bá àwọn sùṣeré ni sí nǹkan sọ olójú ara wọ́n tún lórí jíríjì kan tún dájú wọ́n tún tẹ̀jẹ́lẹ̀ ààrẹ ń ṣe yìí ni kí ló lé tó ìlara yìí ń ṣe ìwé odò ẹ̀tún ṣe ìwé odò àwọn wọlé àfọ́ wá rẹ̀ ṣẹ̀ ọ̀nà wa kó gbájọ kó ṣàtújọ ṣáàfà rẹ̀ lélẹ̀ kí lọ ń pẹ̀rẹ̀ láàfà fún kọ igọ́ tí ní àfà ọ̀dàfà wá rẹ̀ ṣẹ̀ àwọn bàbá dáadáa tí wọ́n sílọ̀ lánàá àdúrà láàmọ̀ tí wọ́n ń ṣe àdúrà alámọ̀ tí wọ́n ń ṣe mi ò lè gbàgbé káma ma rìfà sí àwọn òbí títí wa wọ́n máa ní pán bàbá ti ẹ̀lé ni bàbá àwọn bàbá tí wọ́n tọ́wọ́ bọ̀bọ̀ kùbà alhamdulillah mo fẹ́ sọ̀kan nínú bàbá lábẹ́kùtà ń bí tẹ ẹmọmọ wọn tọ́pọ̀lọpọ̀ yóò bá mọ bàbá ẹmọmọ former chairman Abẹ́òkúta south local government ọlọ́gbọ̀n ẹlẹ́mìnì sọ pé àbájọ́ tẹ̀jọ́ kí n ṣe pé nǹkan kan pàwápọ̀ bàbá wọn ni mo dáadáa bàbá ẹni tí mo sọ yí mo mọ̀ wọ́n dáadáa wallahi bàbá yẹn kírun bàbá ń sin lọ́hun bàbá ń ṣàdúà wọ́n ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ sílẹ̀kọ́ abiola g5 tábíọ́lá ara ń gbà náà bàbá ni wọ́n wà wọn ni wọ́n gbé dání nínú dáadáa tí mo mọ̀mọ̀ wọn kí tó débi ìjọsìn wọn tọ́ba ń lọ báyìí táwọn ọmọ mọ́rkàz tọ́ba ń bọ̀ ní mọ́rkàz kó yẹ́ pé àwọn tàà ń gbé ní aṣẹ́rò opposite ẹgbà ìsúnbà náà tàbá ti rìn dé ìtókù káwọ́ ní ọgbà markaz kò ju bí báyìí sí express ní títì yẹn lọ kò ju òpó náà mẹ́rin lọ káfi wọ́nú ọgbà bàbá ma park ẹwọlé ẹwọlé torí ìrabíọ́lá ṣe rà torí ìrabíọ́lá ṣe rà ẹwọlé wàláhì bàbá yà gbé wa àwọn wa nígbìnà ọgbàǹgbà náà tó bá rán wọn jáde pẹ̀lú mọ́tò skul tí bàbá gbé wọn tọ́jọ lọ gbogbo bí tó bá ti dé bàbá ní bàbá ló máa sọ pé níbi tí a ti máa kíràn yẹn àfáwá àsìkò àyíládẹ̀ ti tó báyìí o nígbàtí bàbá yẹn tún wá dàgbà ta lọ kí wọn nílé láti markaz mo ti dò lùkọ́ ń ṣiṣẹ́ ń èyí àti ìsáàtò Ahmad al na mùdí ìrọ̀nà ta lọ kí wọ́n jọ náà wallahi nígbàtà dé ọ̀dọ̀ bàbá ibi tó ti ń ṣàlùwàlá ètí máa rí pé ah bàbá yìí ní kankan tí wọ́n ń ṣe láti ìgbà náà di sin jùjọsìn lọ kí náà bàbá tiẹ̀ ń ṣe kí náà bàbá tèmi ń ṣe ògùn yìí náà ní àwọn àfá àti àwọn bàbá tí ó. Àbádùn kẹbírọ̀ àlèmọ́mù tánàtìkùn. Ètò burú jù láyé lásìkò tá wà yìí. Tí gbogbo ẹ fi dojúrú báyìí ní ìsìn. Àlèmọ́mù tánàtìkùn. Tí wà sí gidi ò fi ṣiṣẹ́ lára

Hùmá fìtínà tó ń fìlẹ̀ alẹ́ mi náà sí ìmàgún. Àtọ́wọ́ àfá yẹn àtẹni tí kì ń ṣe àfá tó náà fọ́lù ẹ̀. Hùmá fìtínà tó ń. Àwọn méjèèjì fìtínà gbáko ni wọ́n. Alẹ́ mi náà sí ìmàgún. Ìṣòro àwùjọ ni wọ́n o. Lè máa ń the problem láwùjọ. Lè máa ń bí ìmà fìdí ní kí yàtà máa sákò ẹ̀sìn tí kíní yìí ṣe sí wọn yẹn tó ń àfẹ́tì ni tí kì bá ń ṣọ̀rọ̀ ẹ̀sìn ni à ní problem. èèyàn ń hùwà bàjẹ́ láwùjọ ìpọ́njọ́ tó bá jí pé ni wọ́n mú ṣé àwọn ni jẹ́ta bìràmọ́ ní lọ ní pàyànjọ́ kìnnà ẹ̀rí fí news yẹn ṣe lọ káàkiri gbogbo àwọn ọmọ ọbí tó ti wọ jàlábí ànáwà lọ ń gbé àfá àràmánì nílọrin àfá àràmánì nílọrin àgbà àfá àfá tó wà ní orúkọ ẹ̀ náà ni ó tán àwọn àpá àyàn ń pààyàn àìmọye mọ́tò ìta ọmọ yàwó ń pààyàn àìmọye ọmọ yàwó tí wọ́n ká mọ́nú ilé tí wọ́n ń gbà àwọn èèyàn lọ́wọ́ ọmọ aláṣẹ́wó tán máa bá ṣìṣì náà tọ́tọ́ tó máa lò wọ́n ṣùgbọ́n àwọn èèyàn ṣe ní ìsọ́tí mọ̀ pé ayé àwọn ilé ti bàjẹ́ ọ̀rẹ́ di wọ́n ṣe ń ṣàpẹẹrẹ aláfà tẹ́lẹ̀ náà yẹ pé tó bá ń wa mọ́tò àfà àfikún ṣe pẹ̀lẹ́ alẹ́lẹ́ epo ń jò ní ìmọ̀ àtàwọn àfà àlẹ́yàsì náà àtàbí sọ̀fíà ṣé ni wá ṣẹ́kù ẹni tó tepo fún wa ó ṣàfẹ́ ṣe 100 naira tí wa lọ́rùn bí i owó tó kù kó wá fi bọ́ sí iye tààrà kò tó 50 naira ó ṣà ń calculate pé 30,100 naira ní ọgbẹ́ni ọ̀fà ìlàsọ́ wa wọ́n pè tàbá ká tó sọ̀rọ̀ ní sàtò pèsè bá fà ní ẹ̀lẹ́ fún ọ̀nàdẹ́ náírà ọ̀rọ̀ àfilẹ̀ ọjẹ́ kágbàgbà fún afẹ́ fún ẹni o <laughs> bá ṣe sọ pé afẹ́ fún yẹn náà gan ayọ́kó máa rò pó ká máa tún dánà sí lọ́nà pó jèlé láti sọ pé agbàpá fún ẹ táà bá yàn dá fún bẹ́ẹ̀ yẹn ẹ máa ma gbọ́ àǹfààní pẹ́ra wọn wọ́n ní àyẹ́ ìzánà tó kíkọ́ àwọn yẹn láwọ́ káwọn yẹn máa fíyàn ní nǹkan 200 naira ṣe ń bá eh, bọ́yẹn fa wàhálà ń bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan ọgbẹ́ni àtìtì ajáde ká máa bá ti wà وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون Allah níbi tí ọ̀rọ̀ àwọn ọmọ náà máa yọrí sí lálẹ́kì àmà náà rí gbogbo tó máa mú ni wọ́n náà láyé àti lọ́run ọlọ́njọ́ máa fi kàn wá o. Ohun táà náà ń ṣe bá ṣe ṣàmì gbogbo tó ní kálukú náà ń ṣe ní kọ̀rọ̀ tí ò dá ẹja pátí o ìtàdẹ̀ ṣe ní gbangba náà táwọn afá ń sọ fún wa láwọn afẹ́ ẹ̀sìn pélé yóò dá ilé yóò bójú mu ẹja yàgò fún ọ abẹ́lọ́ọ̀bá nínú àánú rẹ̀ kó jọ kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà kó dẹ̀ jẹ́ káyé wá dùn kó tó lè pa àdọ́rùn méjèèjì náà nábì náà máa ń tọrọ o wọ́n ní iṣẹ́ àlejò náà rí dẹ́ kú báyìí méjèèjì ṣe é kàn mọ́ torí ẹ̀ pátákùwì náà ń wọ̀ wọ́n àwọn òfẹ́ yòròyìnrá aṣọ bí kakí àfi kókó àti mọ́sà tó ọba tẹ̀já mọ́sà yẹn tó lóòrónú òfúlójú ni aláṣẹ̀fúnlá <laughs> ayé ìyẹ̀pẹ̀ ní gbogbo ẹ̀ náà tí na jẹ́ ìnàlélẹ́rẹ́ anábì a máa jẹ tó dá nínú ẹran sallallahu alaihi wasallam anábì a dẹ̀bà wọ tó dá nínú aṣọ tó tó bá lówó ẹ̀ lò ó ṣùgbọ́n ọkùnrin tó bá fẹ́ lò ó má lọ́nà àpà tó bá ti ránṣọ káṣọ rẹ̀ má kọjá kó pọ́sẹ̀ rẹ̀ ìwọ̀bìnrin tí wọ́n bá ti tó dá tó wọ̀ sáré kódà o lè lọ nìkan gbé ẹgọ pàápàá kó máa rùn kó máa rí ọ̀ràn ràún jẹ́ kó mú ẹlòmíì náà wọ̀ kò sí tó burú wọ bàtà gidi ẹni ẹlẹ́ha ni ta ló ń rí ni wọ́n lọ wàwọ̀ tẹ́lẹ̀ tó ti gbó rárá wáṣọ gidi sísàlẹ̀ náà wọ bàtà gidi jẹ́ nǹkan gidi wá wọ jìlbáàbù kan wá pán òtún wá jù sódì òtún wá tún rán rárá o tó bá pọ́kọ̀ بلا bá kójọ kó bá fara níwá rọ̀bánà àtúnà fi dúnìyà hasana wa fi al وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Assalamu alaikum.